tọ́mẹ́bá balẹ̀ a nípa òjò balẹ̀ ta ṣàràṣàrà. ọ̀dẹ́lẹ̀yà ìṣe àlórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jẹjẹ alára tí ò gbàdá lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ pọ́lọ́ba mi ní fún mi lára tèmi dà. ẹja tó jọ gbọ́n tí mo tó gbédé lónìí ẹ tí mo pe àkórí rẹ̀ ní don't má ṣe don't má ṣe tó o bá fẹ́ gbégbé ayé tó nítumọ̀ tó o fẹ́ káyé yìí ọ́ tó o fẹ́ káyé yìí kó pé ọ tó sì tún fẹ́ wà láyé òkè nínú ayé inside life àwọn nǹkan kan bẹ tó o gbọ́dọ̀ ṣe tí mo pè wọ́n ní don't ètò túmọ̀ sí wípé mọ̀ ṣe wọ́n pọ̀ gan o ṣùgbọ́n màá láǹfààní àti sọ méjì don't àkọ́kọ́ don't envy the success people má ṣe àrùn kàwọn tó ti gòkè má jẹ́ kí ìṣeré ọmọlàkejì máa bí ọ́nú ọ̀rọ̀ lọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní bóníreyọ̀ kíre tiẹ̀ náà lè tètè dé nǹkan tó wàá bónireyọ̀ ń kọ́ o kí ló ń expect kí ló ń retí. don't tẹ́lẹ̀ kejì don't always be a benefactor but try to be a benefactor. má jò jẹ́ wípé ibi tó ti ráǹfààní jẹ nìkan ni yóò jẹ́ àfojúsùn rẹ mi ò ní ká jẹ́ àǹfààní látara èèyàn kò dára o ṣùgbọ́n ìwọ náà gbìyànjú láti jẹ́ àǹfààní fáwọn tó yí ọ po. mọ jẹ́ ẹni tí ó mọ jẹ nǹkan táwọn èèyàn ń pèsè nìkan that is consumer ṣùgbọ́n jẹ́ ẹni tí ó mọ pèsè nǹkan táwọn èèyàn ó mọ jẹ that is producer ẹ wo ẹja ṣẹ́wélé lágbọ́n bí títí dìgbà mẹ́ta fi mọ́ pàdé ọ̀dẹ́lẹ́yà Isaiah lórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jẹjẹ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ pọ́lọ́ba mi ní fún mi lára tèmi dá títí dìgbà mẹ́ta mọ́ pàdé ire o ó dìgbà.